ṣe léyìn o gbogbo eléyìí fi ń yé wa pé ní àṣebẹ́nìkan bá sì ń bẹnu pé ìta ni ń pé ọlọ́run wọn kàn máa dẹ́rù bá yẹn wọn òpònú ni o báàbò Hanifa ti wí fún wọn jọ wọn àná kó sì sí làákàyè rẹ̀ kó lè bá a ṣoríire láyé àti lálùkìyàmà kọlọ̀ kó já ṣoríire. stẹ́ẹ̀pù kẹ bọ́yá kẹta àbí pàtàkì táìmù tí wọ́n ń ọ̀kẹ́. Okay ara ń ta tún wá fẹ́ sọ ni pé tá a bá wá gbà báyìí a níyè méjì nu ọlọ́run gidi mọ́ èyí wá ṣe tí àwọn kan ń pa àwọn kan mí lọ́lọ́run tààdúdú àlìhà kí ló wá dé tó yẹ pé ní gbogbo wo kú wá fẹ́ kan máa sin ọlọ́run ẹyọ kan tá a gbà kóhun lọ́lọ́run gidi yìí yìí fi wá ń pè nǹkan míì tẹ́lẹ̀ yìí ń tọ́pọ̀ sí nǹkan kan odò làwọn eléyìí mú nǹkan kan òun làwọn onímọ̀ wa ń pàkíyèsí wa pé gbogbo ń tẹ́ rí tá à ń wò láyé lónìí táwọn èèyàn ń pè lọ́lọ́run tí wọ́n ń jọ́sìn fún nǹkankan ọba ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ni àbá láyé ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni tawhidullahi azza wa jal ìmọ̀lọ́nlọ́kan ọlọ́run ọba kan tó jẹ́ gidi ni òun là nabi adam aleyhi salatu wa salam àti gbogbo àwọn tọ́tẹ̀lé anabi adama òun ni wọ́n jọ́sìn fún kí ló wá fà á tó fi wá di pé nílẹ̀yìn anabi adam láyé tiwa lónìí kọ̀ wá jẹ́ pọ́lọ́hún kan yìí nìkan ló táwọn èèyàn ń jọ́sìn fún èsì rẹ̀ ń bẹ nú alukur'an kẹrìm tá wo aya alukur'an kẹrìm tí ń bẹ nú suratu nuh àbí suratu nuh náà ni látàdàrúnà àbí látàdàrúnà alihatakum ẹ̀ṣẹ̀ sheikh abdulhayi wàlátàdàrúnà wàdán wàlásùwàá àyà sóràtù nùhù náà ni ọlọ́run ní àwọn kan sọ fúnra wọn pé ẹ má da ànábì ọlọ́run lóhùn o ànábì nuhu ti ń pè yín ẹ má da lóhùn gbogbo àwọn òòṣà yín tẹ̀ ń sìn ẹ mójútó wọn wá ń ka àwọn òòṣà náà ọ̀tọ̀ ni wádù ọ̀tọ̀ ni sùwà ọ̀tọ̀ ni yaguth ọ̀tọ̀ ni nasiru nbẹnu suratu nuhu bẹ. alimami ibn abbas radiyallahu anhuma nínú àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tó pé tó fara kí anabi láti kékeré làwọn ibn abbas ti ń kéwú lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ibn abbas wa gba ẹgbà wa pé gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń dákọ̀ yìí o àti òsa suwaru ni àti yagusu ni àti nasiru ni àti nkankan ni èèyàn bíi tiwa yìí làwọn náà èèyàn bíi tiwa yìí òun làwọn náà Ibn Abbas ní ẹnu tọkàn ṣẹlẹ̀ nípa àwọn àwọn tí wọ́n sọ dòòsà yìí kánú rìjálẹ̀ sọ̀lìhìn wọ́n jẹ́ èèyàn dáadáa lójú ayé wọn wọ́n máa sin lọ́hùn púpọ̀ wọ́n jẹ́lẹ́sìn ọlọ́hun wọ́n wá ń kú lé ní èjì ṣèitọ́ni wá gbé sí làákàyè àwọn kan nu wọn pé àwọn bàbá wọn yìí ti ń lọ lẹ́kọ̀ọ̀kan yìí á mọ̀mọ́ gbàgbé wọn bọ́ ọ bá gbọ́ tí wọ́n láwọn ò fèrè ńlọrin ní tí wọn ò fi fèrè nu o. àwọn bàbá ti ń lọ lọ́kọ̀ọ̀kan yìí àwọn ọmọ gbàgbé wọn wọn ní kí láwọn fi rántí wọn ní tó kù ni pé ẹ bá a mọ bí wọ́n ti rí ń gbà wọ́n wà láyé ẹ yàwòrán wọn ẹ mọ èrè wọn ẹnu kankan bákan ti ń rí amọ̀ràn ti pé a baba dáadáa yìí yaguzu nasuru suwaru a amọ̀ràn ti irú ẹ̀sìn tí wọ́n ń sìn irú wà tí wọ́n ń wù àwa náà mọ̀ wá ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ntọ́fà tó ṣàfidáyé nù wọ́n wá ma àwọn èrè wọ̀nyí káàkiri wọ́n sì gbé sádùúgbò kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan nù àwọn wọ̀nyí ń gbé ipe báwọn bá ti ń rí àwọn èrè yìí yọmọ àwọn létí yọmọ àwọn létí Ibn Abbas ni àwọn tó mọ èrè yìí wọn ò forí balẹ̀ fún wọn rí láyé torí pé àwọn mọ ntọ́fà táwọn fi mọ wọn àwọn kan fẹ́ máa rántí iṣẹ́ wọn ni àmọ́ ńgbà táwọn generation yẹn lọ tán táwọn míì dé àwọn gbàgbé tí wọ́n torí ẹ̀ mọ èrè àwọn wá wò pé àwọn eléyìí náà tó lọ́lọ́run àwọn bẹ́ẹ̀ ti ń pọ́n wọn létò yìí ó tó kó e pé yìí ní wẹ́nìkan kì í mọ́ kọ́mọ ìjọsìn fáwọn eléyìí náà. Ibn Abbas ní àkọ́kọ́ ntọ́fà tó fi di pé àwọn èèyàn wa mú ọlọ́run yẹlẹyẹlẹ títí tó fi dòní wa nìyẹn àmọ́ nípìnlẹ̀ ọmọ anabi adama at huwa al-aslu ìpìlẹ̀ ọmọ anabi adama ní ká mọ ọlọ́run lọ́kan ọlọ́run ọba gidi ǹjẹ́ tá a bá wa mọ eléyìí ó wá yẹ lọ síbi ọ̀rọ̀ at náà kí wàá là ń pè ní ìmọ̀lọ́nlọ́kan tá a ti ń polongo rẹ̀ fúnra wa látàárọ̀ ọlọ́run gidi ọlọ́run ọba sánmà àtilẹ̀ ọ̀nà wo la fi mọ ọlọ́run ọba lọ́kan tá a sì sin òun nìkan but kí n tó lọ bẹ̀ doctor ẹ jẹ́ n tún pàtàn kan <laughs> ìtẹ́ ilẹ̀ yorùbá tiẹ̀ wá lélẹ́yìn òun kẹ́ ẹ́ sẹ́ amẹ́ríkà náà mẹ́ ṣeun ìtẹ̀ yìí nínú tí ó yẹ kí gbogbo wa ká ká ronú sí ni ká fi mọ̀ tí ń ṣe wa pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá a lọ kan jọ kan bóyá àwọn tá a jọ lọ náà lè wà ń bì ọpẹ́ èmi gan I student mo sì jẹ́ student ńgbà yẹn àwa la fẹ́ ṣe wáàsí ní mọ́ṣáláṣí kan ẹnìkan nu wa la wa ni kò ṣe wáàsí èmi kọ́ ni mo ṣe wáàsí mo rò pé aláfa Abdulwahab Idris sọ wà lábújá ó wá ṣe wáàsí yìí púpọ̀ lórí ọ̀rọ̀ ahmiyatu atawhid pé ìmọ̀lọ́nlọ́kan bó ti ṣe pàtàkì tó wàláhi làbí mi tó sojú mi ni o ìfẹ́ dákọ̀ lu yẹn ni àmọ́lẹ̀ yorùbá ni. sẹ́rí bá a fa ti parí wá sí tí màmú gba microphone màmú masalasi bóun fẹ́ kí àfa pé a ẹ̀ mọ̀ ṣeun wàláhi làbí ẹ pé kí ni màmú wí Ah, a ìmáàmù ní àdúpẹ́ fún ẹ̀yin àfa àtẹ wá púpọ̀ ọlọ́run san yín lẹ́san dáadáa àmọ́ ṣe rí gbogbo yìí tẹ́ ń sọ látàárọ̀ ni òyìn kéèkàn yìí hùn wàláhì làbín àwọn èèyàn mọ̀rún kí àwọn èèyàn màlúwa láṣẹ ẹ dákun bá tún wá ń gbà míì ẹ dákun wa lálùwàlá àlùwàlá bálabàlá làwọn èèyàn máa ṣe mọ́ṣáláṣí wa yìí ìrún rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ làwọn èèyàn máa kí mọ́ṣáláṣí wa yìí níṣẹ́rí gbogbo èyí tẹ̀ ń wí látàárọ̀ ni ẹ̀ kéèkàn yín o ń tó ṣe pàtàkì ní <laughs> ọlọ́run má sọ orí di ìdí ma wà lọ́wọ́ and i'm very sure ìmáàmù lẹ́nu yìí ìmáàmù mọ́sálásí ni ntẹ́lẹ̀ yìí bá fi lè wà lágbárí ìmáàmù mọ́sálásí ká béèrè kí ni ń àwọn tí ń tò lẹ́yìn ìmáàmù ó dàbí pé ntí ń bẹ lágbárí ọ̀pọ̀lọpọ̀ nù àmọ́ ipa tí tawhidi kó nínú ẹ̀sìn tá a là ń sìn àgbọ̀ ayé al-Qur'an al-Karim tọ́lọ̀ ní. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين suratu zumar aya sixty five ọlọ́ni wa nabi sallallahu alayhi wa sallam lakod uhiya ilayka àti ránṣẹ́ sí wa nabi kódà wa nabi nìkan ká ránṣẹ́ báyìí sí wa ila ladhina min qablika gbogbo àwọn anabi ọlọ́run ọlọ́run ní ta fi rán gbogbo wọn nìyẹn ọlọ́run la ránṣẹ́ bẹ́ẹ̀ sí gbogbo àwọn anabi ọlọ́run kódà kó tó wa nabi sallallahu alayhi wa sallam kí la ránṣẹ́ sí wọn la in ashrakta layaxbatɔnna amaluka <laughs> ọlọ́ni bá a bá tú ẹrù rẹ wò tá a bá tawhidu ń bẹ́ẹ̀ tá a bá mọ ọlọ́run lọ́kàn ń bẹ́ẹ̀ tá a bá ìsìn ọlọ́run lọ́kàn tí wọ́n ń pè lákìdá wọ́n làwọn kan la lákìdá ọlọ́ni bá a bá bá ń ń kálukú ọlọ́wọ́ suratu zumar aya sixty five layaxbatɔnna amaluka ọlọ́run ní bọ́ọ̀ bá fi ọgọ́rùn ọdún kírun kò ní wọ rẹ́kọ̀dù bọ́ọ̀ bá fọgọ́rùn ọdún gbáwẹ̀ bọ́ọ̀ bá ṣe àlùwàlá tó dáa jù bẹ́ẹ̀ lọ la yahbatanna amaluk ọlọ́run ní gbogbo àníwò sí sẹ́ẹ̀kan yorùbá máa àbí àníwò méjì ọlọ́run àníwò kò ní wọnú rẹ́kọ̀dù eléyìí ni yóò jẹ ká mọ ahmiyatu tawhid kí ni pàtàkì ká máa kígbe fúnra wa ìmọ̀lọ́nlọ́kan ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àlùfáà wa ilẹ̀ yorùbá ń gbé pé ìgbìlẹ̀ yorùbá wọn ti gbọ́ kínní yìí gbogbo ilẹ̀ yorùbá jẹ́nẹ́rálì àfìsí bíi púpọ̀ kọ́dà àwọn ọmọ ìyá wa ńlẹ̀ haúsá ọ̀gá ni wọ́n lọ́nà tàwíìdù yìí inna allaha la yastahi min alhaq olúwa kì í tijú òdodo àwọn tí ọkàn èyí tí màmú ń pé kéèkàn òun lọ́lọ́run lọ́kàn èyí táwa wá ń pọ́kàn ni ọlọ́run níbi ọba ṣe èyí táwa ń fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú yẹn kọ̀ọ̀kan lọ́dọ̀ òun ò sì fẹ́ wò ẹ dákun ẹ jẹ́ àtàtì bíi ká kẹ́kọ̀ọ́. ọwọ́ tí yóò bá fi mú tawhid ìmọ̀lọ́nlọ́kan ó fúyẹ́ o àpèké èèyàn ọmọ yànnà fìlà o àpèké èèyàn ọmọ kírun o túláàsì nírun túláàsì làwẹ̀ túláàsì ní hajj níbi yorùbá ti bẹ̀rẹ̀ islam nu òpó karùn-ún òun ni yorùbá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ islam yorùbá ọmọ wa sọ pé ẹ sáfihàn lẹ tó ń bá ti darí hajj nísìnyí gbogbo ẹ ló wọn mọ ṣe ẹni tí ń parọ́ yóò ní ẹ ṣáájú wọn lọ hajj ẹni tí ń ṣe sìnà ẹ ṣáájú wọn lọ hajj kọ́dà ẹni tí ò kírun ẹ sábà ń kí wọn lọ Mẹ́kà báwọn bá ti dé nísìnyí <laughs> yorùbá wa tọ̀nù ẹ̀ upside down èyí tọ́lọ̀ ń fi kẹ́yìn òun làwa ń tì síwájú ó léwu ẹ̀dákun ẹ̀jẹ̀ ká tají ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ hajj gbogbo wọn ma wá lẹ́yìn tí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam tá à ń pè ní tawhid lẹ́yìn tó bá dúró tán ló tó kan gbogbo àwọn nǹkan wọ̀nyí. ara nfààní tá a sì rí bẹ́yàn bá jẹ́ oní tawhid anabuwa muhammad sallallahu alayhi wa sallam fi yé wa pé kọ́dọ̀ ọlọ́run ọba ti ṣe iná léèwọ̀ fún un ẹnitọ́ bá jẹ́ onítàwhídì alákìídà ẹnitọ́ bá jẹ́ alakida ni yorùbá ti máa wí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni òun sena lé ọlọ́run sena léèwọ̀ fúnru ẹni bẹ́ẹ̀ nípa báyìí ẹ̀dá kan lẹ́nu wọn bá àsìkò tí ó kù màá rárá wa sọ díẹ̀ nípa ọ̀rọ̀ tàwhídù tí mo ló ṣe pàtọ́lọ́n ló ṣe pàtàkì kódò ó jùrún lọ ọjọ́ àwẹ̀ lọ O ju zaka lọ ó ju hajj lọ ọlọ́run ló tó nǹkan rẹ̀ bẹ́ẹ̀ níta ń pè ní mọ́lọ́run ọba lọ́kan àwọn onímọ̀já mọ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí aksamu atawhid bàbá tiẹ̀ ní ìmọ̀ ọlọ́run lọ́kan ìsìn ọlọ́run ọba lọ́kan nǹkan mẹ́ta làwọn onímọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ń bẹ ní tawhidu arububiya kéèyàn mọ̀ olúwa ọba lólúwa ọba. ìyẹn ni pé ká pé igi kan ò lè kò lè wó nbì kan nǹkan kan lè nbì kan àyàfi kó jẹ́ pé Ọlọ́run ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ ìtumọ̀ tawhidi rububiyya ni ìdàkejì ló ni Ọlọ́run ni ara tawhidi rububiyya yóò bá fèlì ń ẹ dákun ẹjẹ aṣàtúnṣe sí i bẹ́lẹ̀ yẹ ọba dúró ìrun ààwẹ̀ ájì mẹ́kà zaka kọ̀ wọ òṣùwọ̀n kankan kágbà pọ́lọ́wọ́n ọba ló lè ṣe nǹkan tó bá ṣe ló ṣe èyí tí ọba ṣe ọlọ́ọ̀ni ọ̀sẹ́ nínà tó lè pé ó ṣeé ṣe bá a bá ti wá ní tawhidi rububiya yìí ní kúkúkú láàmú sọ lẹ́nu ọba àsìkò tó kù ọwọ́ akú tawhidu al ńgbà ọba ti wá mọ̀ pọ́lọ́hún ọba ní í gbogbo nǹkan ọwọ́ aditú lásìkò epo nìkan lọ́jọ́ fún ìtumọ̀ tauhidul uluhiyya láàrin yìí ká fúnra wa bẹ́ẹ̀ bá ní tauhidi rububiyya nìkan tí ò sí tauhidul uluhiyya yẹn ni téèyàn gbà pé ọlọ́run ní í ṣe nǹkan kọ̀sọ́ba mi àfọlọ́hún ọlọ́run ló ní kí nǹkan báyìí ó ṣe òun ló ní kọ́mọ̀ ṣe ọ̀dà àmọ́ òun nìkan ò lè gbé èèyàn wà lìjánná ọlọ́run ló wí bẹ́ẹ̀ kákẹ́ ayé alukur'an kẹrìmù tó wí bẹ́ẹ̀ fúnra wa ó tó bẹ́ẹ̀. nínú ibi tọ́lọ́wọ́n ọba ti ń sọ fún wa káfí ma pàtàkì pé tawhidul uluhiyya àfi kéèyàn ó sin ọlọ́run nìkan mo ti mọ ọlọ́run nìkan nú ọkàn mi èyí wọn ò gbé yẹn wà lìjánná o. ọlọ́run ọba ní nínú suratul ankabut aya sixty one wàlà insa altahun man khalaqa samawati wal arda wasakhara shamsa wal qamar layakulunna allah fa anna yufakun nínú suratul zukhruf aya eighty seven wàlà insa altahun man khalaqahum layakulunna allah fa anna yufakun. ìtumọ̀ ayé alukurani méjèèjì tá a kà fúnra wa yìí ọlọ́run ọba ní ẹjẹ̀ ń bi wá ná gbogbo wa bá a ti jókòó yìí tani ọmọ abúlàbí àpètí ọmọ lójú o mẹ bá dákọ abúlàbí tani ọmọ náà ni àbọ̀mọ àjẹ náà ọmọ náà la abúlàbí alhamdulilayi abujali ńkọ́ ọmọ náà wọn ọlọ́run ló pè wọn lọ́mọ náà sẹ̀yà sílẹ̀ anáwó bọ̀tẹ́ dàkún ẹ̀jẹ̀ ká ntí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bì yìí ntí ọmọ mọ abúlé abẹ́ abújá lè wọná káwa náà tẹ̀sí ara wa o ọlọ́run wa nẹ́bí sallallahu alaihi wasallam bọ́ ọ bá pe abúlé abẹ́ kalẹ̀ tọ́ pàbú jáàlì kalẹ̀ kọ́dọ̀ ọlọ́run ń jèrè abúlé abẹ́ ń jèrè abújáàlì tọba bi abu la bi abu jaali pé talọti yẹ dawọ kèfèrí paali tó sin lọ́hùn yìí làyẹkó lónàlọ Ọlọ́run ní èsì tábù la bi ọfọ ni pé ah, Ọlọ́run ló dáhùn èsì tábù jaali ó wí ni pé Ọlọ́run ní nínú àyà mi Ọlọ́run ní kódà bọ ọba tún bi wọn pé gbogbo sánmà yìí ń kọ yàtọ̀ fáwọn òpònú abu la bi orí rẹ̀ pé débi pé ọmọ kọlọrun ló dá sánmà òun ló dálẹ̀ òun ló dóorùn ló dóṣùpá ẹ dákun kí lọ́wọ́ sàbúlà abìdọ́mọ náà bàbúlà abì bá gba gbogbo eléyìí gbọ́ kí lọ́sọ̀ àbújá lìdọ́mọ náà ibi tí mo fẹ́ ká ronú lọ nìyẹn ọlọ́run jẹ́rìí wọn yìí o pé tawhidu rububiyya kámọ̀ kọ́lọ́run ló dágbá ló dáwo ọlọ́run ní í ṣe gbogbo ẹ̀ abúláàbí mọ̀ bẹ́ẹ̀ abúláàbí abujahali amákíni wọn ò ní òun ni tawhidul uluhiyya wọn ò sin ọlọ́run ọba nìkan wọ́n ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run nípa báyìí ẹ dákun ìran kejì nínú tàwíìdù yìí ó ṣe pàtàkì púpọ̀ kí mùsùlùmí ó di mẹ́rù ẹ̀ kọ́lọ́n kó ṣe ń rọrùn fún wa ẹlẹ́ẹ̀kẹta òun ni tàwíìdù asma'i was-sifat ọlọ́run lòun láwọn orúkọ kan àtàwọn òròyìn kan òun lòun fẹ́ kẹ́ ẹ máa fi pè òun kẹ́ ẹ máa fi kì òun a ò gbọ́dọ̀ pé ọlọ́run ló kọ tí ì jẹ́ àmọ́ kọ́ mọ́dà bí gbàtà kan sọ̀rọ̀ theory lásán ká máa mú practical examples wá ọmọ mùsùlùmí ti ń bá wọn kọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bàbá ọlọ́run sì ní lam yẹlid wàlámù yúlad là ń sọ lónìí tá a mọ̀ràn tá a ń dá ọlọ́run lóhùn ò bímọ ọmọ mùsùlùmí ní bàbá lọ́lọ́hùn ta ni ń sòdodo ọ̀rọ̀ ta ni ń parọ́ arọ na asima wọsifaati nu ọlọ́run láwọn bóun ti pera àwọn ni kẹ́ ẹ pè ń ẹ gbọ́dọ̀ pè ń ló kọ tóun è jẹ́ nínú tí ma mú mọ ọlọ́run lọ́kàn èèyàn òun ni kó pe ọlọ́run ọba bí ọlọ́run ọba ti ń jẹ́. naam àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àtàwíìdù pín sí gẹ́gẹ́ bá a ti wí ká tún ara wa létí ní kíákíá tàwíìdù rògbòbíyá ká gbà pọ́lọ́wọ́n ọba ní ṣe nǹkan gbogbo ń tó bá ọlọ́run ló ṣe é ẹ̀ẹ́kejì ni pé kíni tàwíìdù olóhìyà bẹ́ẹ̀ bá wá gbà bẹ́ẹ̀ wá pa gbogbo nǹkan míì tì má jọ́sìn fún nǹkan kan mọ́ má ké pe nǹkan míì mọ́ masalọ dọnkan míì má àfọdọba gan gidi yẹn ọlọ́run ọba kan ṣoṣo ìran kẹta wa ni kíni tawhidul asma'i wasifat kéèyàn wá mọ̀ pé ọlọ́run ọba láwọn orúkọ àtàwọn ìròyìn tó fi péré òun náà sì ní ká fi pè é nǹkan kan wá ń bẹ tí àwọn onímọ̀ máa ń pàkíyèsí wa sí ó sì dàbí pé lápá ọ̀dọ̀ wa ńlẹ̀ yorùbá ń bì í a sì fì síbẹ̀ náà àwọn onímọ̀ ní láyé tí mul iman èèyàn ò lè jẹ́ múmi ní òdodo ó lè jẹ́ min ahli tawhid illa ba'dal kufri bitagut illa ba'dal kufri bitagut méjèèjì jọ ń rìn ni yóò bọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé bọ́lọ̀ ká gbà ń gbọ́ nìyí kéèyàn ó tún máa wá pé bọ́yá bíi táwọn kan ṣe ń lọ nínú ọlọ́lọ́mọta ṣe tá a fi rojú rí ọlọ́run. èèyàn gbọ́dọ̀ ní ìdánilójú bí ọba dọ̀ lójú kò ń bẹ́ẹ̀ ní ti ń jẹ́ tàwíìdù ní ti ń jẹ́ sin ọlọ́run nù bí ọba dọ̀ lójú pé ojú ọ̀nà yìí ni ó mú ọ wà lìjẹ́ náà ó kú pé ọ kó o ṣe kí ni ọlọ́run má jẹ́ ara padà sí ibú o ọlọ́run ò ní Islam nínú gbogbo wa àmọ́ òdodo ọ̀rọ̀ òun là ń bára wa sọ èyàn ò lè mọ èyàn ò lè jẹ́ mú mi ní òdodo àfikọ́ ládìí ọkàn yẹn pé gbogbo ẹni tí ọba ti sí lórí ìlú lànà òdodo yìí kèfèrí ni àmọ́ ká máa wá pé ọlọ́run kan náà gbogbo wa ń sìn <laughs> àròrò yorùbá nù ọlọ́run kan náà gbogbo wa ń sìn ẹni ọdún bá bá láyé kọ́ máa jó kọ́ máa yọ̀ níì ẹ fi wọn lẹ ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ń kọ́dà yòòbó tó wá ọ̀daràn mẹ́rin sẹ̀mí aláwọ̀ lìmẹ́ni àmídàwù àmẹ́ni ó tu fún wọn bẹ́ẹ̀ <laughs> sẹ̀mí aláwọ̀ lìmẹ́ni àmídàwù ẹ fi wọn lẹ ọlọ́run mẹ́ni tí ń sìn ń à níbo wàláyé òdodo ọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹn bá still wà in doubt wípé bóyá èyí tó ń rìn yìí lọ́nà kókó mẹ́kọ́ wá mi ṣe o èyàn ò lè jẹ́ múmi ní òdodo until tọ́ba tó nígbàgbọ́ pé ọ̀nà kan náà tí ó mú yàn wà jẹ́ náà òun lélẹ́yìí gbogbo ọ̀nà tọ́ba ti yàtọ̀ sí ọ̀nà náà ni kọ́dà bó pé gbà eléyìí gẹ́gẹ́ bí mo ti wí nínú àwọn areas tí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá bóyá látara apá máa wọnú ara wa kò jẹ́ ká máa realize yẹn anabuwa muhammad sallallahu alayhi wa sallam mo sì máa ń sọ pé eléyìí ò sí nù jà kò sì sí nù àwọn kan lálákàtà kìtì ẹ̀sìn ó tún máa pé yẹn máa ń ti ń ṣe ni láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ká tún pàtàn kan sí. wọ́n wá bá anabi gbòòrò maka ipe ìwọ muhammad sallallahu alayhi wa sallam èwo la máa jà sí kò nídìí a máa jà bọ́ di ọjọ́ tí àwọn fẹ́ bọ̀ ọ́ sàbáyìí bóyá ọ̀zà lọ́kàn ni bóyá mọ̀nàtù ni ìwọ náà wà kọ́dà bí wọn náà bá ní dirú tá a máa wọ̀ bí bàǹtẹ́ ni bí rúkẹ̀ ni ó gbóòrú alẹ́ fún wọn náà ẹnu bọ́ bá dijọ́ tí wọn náà bá fẹ́ ṣe tiẹ̀ kísà wa náà kọ́dà bá wa náà wà láwà ní lápẹ̀júwe káwa náà tẹ̀lé ọ kájọ máa ṣe é ìdí ẹ̀ ní kólíyà ayú alikafiru náà ti gbogbo wa ń ké tá a fi ń kírun ẹ dákun ẹ já lọ wò tún mẹ ńjọ òun ní kólíyà ayú alikafiru lọ́sọ̀kalẹ̀ yà bọ́ bá jẹ kpọ́rọ́ ẹ̀sìn o lakum dinukum waliyadin aa èyí tèmi gbàgbọ́ ni <laughs> pé yóò mú mi wà lìjánná èyí tí wọn náà gbàgbọ́ ni wọn náà wà ń bẹ àmọ́ kò síyàtọ̀ ń bẹ kájọ máa ṣe pọ̀. ìsìláàmù tako ó èèyàn ò lè jẹ́ mùmí ní òdodo kó tún máa dáwùtú pé bọ́yá ibi ìmánì yìí lọ́nà wa àbọ̀nà ń ń bò mí bọ́bá kú ti mọ̀ pọ́nà wini bẹ ń bò mí kọ́ bẹ̀